إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونصلي ونسلم على خير خلق الله محمد بن عبد الله صلوات ربنا وسلامه عليه فإن مما لا شك فيه أن الساعة آتية لا ريب فيها كما أخبر بذلك ربنا تبارك وتعالى في غير ما موضع في كتابه وقد أخبر الرسول الأمين صلى الله عليه وسلم في غير ما حديث أن قيام القيامة ومع ذلك إنه لبين أن القيامة أو الساعة أو القارئة أو الحق أو الخبر العظيم أخبر صلى الله عليه وسلم أن هذه قائمة وأخبر كذلك أن هذا من أمور الغيبية لا يطلع عليه ملك مقرب ولا نبي مرسل لكن مع ذلك بين لنا أن هناك أمارات وأشراط تدلنا دلالة واضحة أن الساعة اقتربت أو أن الساعة قد قامت وهو صلى الله عليه وسلم قسم هذه الأشراط إلى قسمين هناك أشراط الصغرى وهناك أشراط الكبرى والفرق بينهما أن الصغرى منها ما قد وقع ومنها ما سيقع ومنها ما يستمر وقوعه إلى قيام الساعة أما أشراط الساعة الكبرى فإذا وقعت إحداهن قد قامت القيامة وإن شاء الله سنتناول في خطبتنا اليوم بعض هذه أشراط بالكلام نسأل الله تبارك وتعالى التوفيق adúpẹ́ fún ọlọ́run ọba àlekè ọlá ọba tí gbogbo ọpọ tó tọ́ fún atọrọ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run fún aṣíwájú wa ọ̀gá wa adọ́mí muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ọlá náà kó rọ kiri ká àwọn sàábé àwọn ará ilé ìṣẹ́ lámùsà sálàm àti gbẹ́ni tó bá tẹ̀ ìlú pọ̀nà tí ànúṣe sálàm là kalẹ̀ tí ìdọ́jọ́ kẹyìn inú tí ò sí ròyìn ròyìn ń tí ò sí rújú ń òun ni pé ilé ayé wa yìí ó ń bọ̀ wá parẹ́ bal minna mutafaka aleyhi bayna bani bashar nínú tí ẹnu fẹ́ kò lè lórí láàrin ọmọ anabi adam àwọn nasara christians àwọn náà gbà pé ilé ayé parẹ́ àwọn yahudi the same thing even àwọn scientists àwọn jẹ́ atheists táwọn ọmọ ọlọ́wọ́n ọba àlekíọ́lá àwọn náà ní pé no the universe is finite it will definitely come to an end one day. àwọn mùsùlùkún àwọn ẹlẹ́bọ kọ̀ọ̀kan ta ríru wọn náà tí wọ́n pera wọn mùsùlùmí nìkan lọ́gbàgbọ́ pé ilé ayé mọ̀ lọ gbére nínú àwọn tó nírú àdìsọ́kọ̀ báyìí òun ni arákùnrin táwọn yẹn máa ń sábà gbórúkọ ẹ̀ káàkiri pé ló wà lára wọn muslim scientists wọ́n ń porúkọ ẹ̀ ní ibnu sina avicina ibnu sina gbàgbọ́ yìí pé ilé ayé yìí bí ò ti ní parí bí ò ti ní bẹ̀rẹ̀ náà ni ò ní nópin so àwọn kékeré nù wọn àwọn ọmọ ẹ̀dá tí ó gbà pé ilé ayé ó parẹ́ ni àwọn wọ̀nyí àdìsọ́kàn gbogbo mùsùlùmí òun ni pé ọjà wa yìí ń bọ̀ wá ná ọjà tá à ń ná yìí ń bọ̀ wá tán kì wá ṣe ti kú nìkan gbogbo ń tá a mọ̀ tí ń bẹ ni ó parẹ́ tí ó ṣẹkọ ọlọ́run ọba àlekèlá nìkan ṣoṣo ìwà parí ilé ayé yìí ọlọ́run ọba àlekèlá fi pamọ́ fún wa ó wà lára ń tá à ń pè ní raibiyat àwọn kọ̀kọ̀ ń tá à ń pè ní kọ̀kọ̀ yìí kò sẹ́ni tó mọ̀ lánàbí yun mursal wàlá la nabi la malakun murs la nabi mursal wala malakun mukarrab malaika kan tó tọ́lọ̀ ba àlekẹ́lá mùsùlùmọ́ wọn ni ó ti jibril alayhi salatu wa salam àbí kó jẹ́ ànábì kan tọ́lọ̀ ba àlekẹ́lá yàn láàyò kò sẹ́ni tó mọ̀ tó ẹ pa dárúkọ àfa kan ní sẹ́nu pé ẹ kórìíra àwọn àfa ilẹ̀ fi ń sọ bá dárúkọ bí sheik eh, ahmed tijani ó mọ̀ àbí sheik niyasi ó mọ̀ nígbà ẹ kórìíra àwọn àfa yẹn ni ó ti muhammad sallallahu alayhi wa salam kò ní mọ̀ nípa ẹ̀ ba àlekẹ́lá ó sọ fún wa pé bá a gbogbo ilé ayé ni ó parẹ́ ó sọ fún wa nínú suratul hajj pé wa anna sa'ata atiyatun la rayba fiha ilé ayé ń bọ̀ wá parẹ́ tí ò sí dáùtì ń bẹ̀ kò sí ròyìn ròyìn bẹ̀ yóò parẹ́ ni ọlọ́run bá àdìgá sọ fún wa nínú suratul waqi'a idha waqa'atil waqi'a laysa li waqa'atiha kadhiba tábàtì ẹ̀ wá ka àwọn ọ̀gbẹ̀yìn Qur'an táǹpẹ̀ ní àmà ọ̀pọ̀lọpọ̀ àwọn áyà yìí ọ̀rọ̀ pélé ayé parẹ́ lọ́lọ́run bá àlekẹ́lá sọ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orúkọ ọlọ́run bá àlekẹ́lá pé ìparẹ́rẹ́ ayé alwákẹ́a alghashia alqaria alhaqọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn nínú mọ kọ̀kọ̀ ni tẹ́nìkan kò mọ̀ àfọlọ́run bá àlekẹ́ọ́lá kílẹ̀ rí eléyìí ọlọ́run bá àlekẹ́ sọ fún mọ́ sàlá sàlá araf pé sọ fáwọn èèyàn ipe law kuntu a'lamu al-ghaiba lastakthartu min al-khair wa ma masaniya ìrẹ́ mo mọ̀ sọ fún wọn pé tó bá jẹ́ pé mo mọ kọ̀ọ̀kan ni lastakthartu minal khair gbogbo dáadáa lọ́pọ̀lọpọ̀ ní ìbá ní wà máa masaniya so aburú kan ò bá ti máa kàn mí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní hadith tó gbajúgbajà hadith jibril alayhisatu salam tó wá bá nàbí sàlám ní kó èèyàn tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lára àwọn ìbéèrè tó wá ṣe kẹ́yìn ni pé àkùbírí ni ànìsà sọ fún mi ìgbà onílẹ̀ yóò parẹ́ tó ẹgbẹ́ àdó sísan mọ́ ni kò bá nígbà fifteenth of february two thousand and fourteen ni oníkálukú ọba ti dágbére kó tó kú ní pẹ̀tọ́ ilé ayé parẹ́ lé ní o anusa wọn fún jìbìlì sí pé man mas'ul anha bi a'lam mina sa'il àtẹ̀ntó ń bèrè lọ́wọ́ ẹni àtẹ̀ntà ń bèrè lọ́wọ́ ẹ̀ kò sẹ́nì kankan tó nímọ̀ ń pa àgbàtílẹ̀ ayé ṣòṣìkìní tí ó parẹ́ ọlọ́run bá dé sọ suratul Luqman ní pé inna Allaha indahu ilmu sa'a ọlọ́run bá lékè ọlá ó fi ọjọ́ tílé ayé ó parẹ́ ó fi ṣàrẹ̀ ní bára ìbáṣọ wọn sọ ó wà lára ń tó fi pamọ́ fún gbogbo èèyàn òun nìkan ló nímọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ yìí bá clear sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láwọn ọdún kan díẹ̀ sẹ́yìn tẹ́nìkan ní bí south korea àbí japan àbí bolo ti wá tó ní pé ọjọ́ wednesday ilẹ̀ yóò parẹ́ ara àwọn èèyàn tó gbogbo tó ní báńkì lọ gbà tó fi jẹun pé tà tábà tó wà tẹ̀ ti parẹ́ òun tí àwọn ti náà gbowó òun tán nígbà tí ilé ayé wa parí lọ́jọ́ Wednesday ebi bá dé bó ṣe wá jẹ́ pé kọ̀ọ̀kan nìyí anábìsà sáà wa tọ́ wa níka yìí pé àwọn àmì kan wà tí ó mọ̀ ṣẹlẹ̀ tí ó mọ̀ sọ fún wa yìí pé a ah, ilé ayé ti ń súnmọ́ bọ̀ kó wa parẹ́ nínú àdìsí ta sọ síwájú nínú àdìsí Jibril yìí aleyhi salam ìgbà tí Jibril béèrè lọ́wọ́ ẹ̀ tó ní pé òun ò nímọ̀ ń pa ẹ̀ àtẹni tó ń béèrè àtẹni ń béèrè lọ́wọ́ ẹ̀ ó wá ní akhbirni an amaratiha ṣàlàyé fún mi kí làwọn àmì ìpínlẹ̀ ayé ó parẹ́ ṣẹ́sìlám wá ṣàlàyé àwọn mìkan nínú hadithi yìí nínú gbogbo tíra súnà pátá ìtumọ̀ tíra súnà ni pé àwọn tíra tí wọ́n kó hadith anabi ṣẹ́sìlám jọ kò séyìí kan nú ẹ̀ tá à ní bá àwọn ọ̀rọ̀ yìí bẹ̀ nínú sọ́yìn bukhari abba kitabu fitan nínú sọ́yìn muslim kitabu fitan wal malahim orúkọ tí wọ́n sábà máa ń pè náà ní kitab fitan kitab ashratu sa'a imam nasa'i ló pe tiẹ̀ ní kitabul isti'adha wọ́n kọ̀rọ̀ wá ń pa dajjal wọ́n kọ̀rọ̀ wá ń pa ibi tó ìgbà tó ń jáde láti ibi títí tí máa ń wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àfáà wa kó gbogbo àwọn àdìfì yìí jọ wọ́n ní pé àwọn àmì ọpín sọ́nà méjì aláwọn kan wọ́n pọ̀ ní ṣúgọ́rọ́ àwọn àmì ìpínlẹ̀ yóò parẹ́ wẹ́wẹ́wẹ́ kéékèèké àwọn kan à ń pè wọ́n ní kóbọ̀rọ̀ àwọn àmì gbòǹgbòlà gbòǹgbòlà ńláńlá tó pé tó bá ti ṣẹlẹ̀ báyìí àmọ́ká ilé ayé ti ń bọ̀ àwọn àmì kéékèèké àtàwọn àmì ńlá ni pé àmì kéékèèké arínú wọn tó ti ṣẹlẹ̀ arínú wọn tí ó ṣẹlẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ nínú ètò tó ṣẹlẹ̀ ni pé òṣìṣẹ́ islam ni pé ìmọ́lẹ̀ kan ó tàn mìíràn kan ó tàn ní madina al-imam ibn kathir ó sọ pé eléyìí ṣẹlẹ̀ ní ọjọ́ báyìí báyìí báyìí tó sọ nínú tíra al wa nihaya àwọn kan mọ̀ ṣẹlẹ̀ títí títí tí lẹ́yìn náà lára ohun tí ó fi yàtọ̀ síra wọn ni pé àwọn àṣírọ́tò sàṣùgọ̀rọ̀ àwọn àmì kéékèèké yìí ó lè jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ni ó mọ̀ àwọn kọ̀ọ̀kan ni ó mọ̀ ṣùgbọ́n àwọn àmì ìpínlẹ̀ yóò parẹ́ táwọn ọjà àṣírọ́tò sa alkobra tí kan náà bá ti ṣẹlẹ̀ báyìí àwọn yòókù tẹ̀léra wọn ni anabi sàṣàlámù ròyìn ẹ̀yìn pé ó dá ìgbà tó yẹ pé tá bá sín tẹ̀sùbà tá a bá ti gé okun tẹ̀sùbà yìí á rí i pé gbogbo ọmọ tẹ̀sùbà ni ó ṣe kíni ni ó dá a lẹ̀ ètò súnmọ́jù òun ni pé èyí tí ó já kọ́ nínú àwọn àmì ńláńlá yìí ó ní huruju masihi dajjal dídajjal yóò ti jáde so ìyàtọ̀ láàrin àwọn alamọ́tòsá akúbrọ àti sugro ní ilé yìí lára ìyàtọ̀ ní pé àwọn àmì pílẹ̀ yóò parẹ́ tó ti tóbi yìí tó bá ti ń ṣẹlẹ̀ gbogbo èèyàn dé wọn mọ̀ pé ah in terms of salam juwe òun bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ yìí <clears throat> nínú àwọn tó ti ṣẹlẹ̀ nínú àwọn alamọ́tòsá sugro òun ni ìgbédìde anabi sàlám gangan torí pé anabi sàlám ní pé bò istu ana bò istu ana wà sá akahatain ìgbédìde mi muhammad sallallahu alayhi wa sallam àti ìpín ìparẹ́ ilé ayé ó dàbí ìka méjèèjì yìí ó wá fi kẹ̀kúra wọn àwọn afáà ní pé torí ẹ̀ tánàbí sàlám sábà ní pé àwọn lárúbáwá máa sọ yìí pé kúlùmá huwa atin fawwa kọrib gbogbo tí má ti ń bọ̀ ó súnmọ́ dẹ́dẹ̀ hudi innahum yarawnahu ba'ida wa narahu qariba báwo kèfèrí bá ti ẹ̀rin ní tó jìnà ọlọ́run bá lékẹ́ ní tó súnmọ́ lòun rí gẹ́gẹ́ náà ikú anabi sallam ó wà laarin àwọn alamatu sa'a sugro àwọn àmì kéékèèké amsam ni pé ẹka nǹkan mefa ti tẹ ẹka báyìí kiri ayé tó parẹ́ ó ní mọ́wùtì ikú mi ó wà ní ààrẹ lára àwọn àmì onígbàmísà sọ wípé yakurujo akiro zaman kowmun ahdathul asnan wafi riwayatin hudathaul asnan sufahaul ahlam yakura'una alkur'an walakin la yujawi sarakiyahum ويقولون من من قول خير البريه يملكون من الدين كما يملك السم من الرميه tíláyé bá ń bọ̀ wá parẹ́ anúsàn nípa àwọn kan jáde hudatha ul asnan ọ̀dọ́ ni wọ́n jẹ́ sufahaul ahlam àwọn òròrí wọn ìròrí òpònú ni wọ́n ní ó ní yàkùrọ̀ una al-Qur'an ay yahfazuna al-Qur'an láyé òjíṣẹ́ sàlám tí wọ́n máa fẹ́ sọ pé ní èèyàn ha Qur'an wọ́n ní pé qara al-Qur'an awa qari al-qurra wọn kì í sábà máa ń pè wọ́n ní hufaz yàkùrọ̀ una al ay yahfazuna al ọ̀pọ̀lọpọ̀ wọn ni ha Qur'an sí orí wọ́n sì mọ̀ mú àdífì amsa ní pé Qur'an tí wọ́n ń ka yìí wọn ò gbọ́yé láàyò já wistarakiahum kò kọjá ẹnu wọn tí wọ́n fi ń kà á yẹmúrukú náà mí náà dín wọ́n máa jáde kó òun ẹ̀sìn kàmá yẹmúrukú sàmìnà rọmìyà bí ọ̀fà ti ń jáde níbi tá a bá ta sí. àwọn eléyìí làwọn khawarij tí ìtàn wọn tí ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ tí a mú wa ń bẹ̀ ni pé láyé àná sàsàm ní àná bìtì rí irú wọn dulkuwesi raltemi mi torí àná sàsàm tó pín àwọn àwọn ntí wọn kó tó wá ń sọ fún àníbísọ̀ sọ́mi pé bẹ́ẹ̀ ti pín kíní yóò da ẹ̀ ṣe déédéé ẹ̀páyà ọlọ́run àníbísọ̀ sọ́mi sọ pé àwọn kan máa jáde tí wọ́n jọ arákùnrin yìí bí wọ́n ti rí bí wọ́n ti rí bí wọ́n ti rí òun ni eléyìí ní ayé alim nabi tọ́lì ni wọ́n wá jáde tí wọ́n fojú hàn tí wọ́n dúró nídúró jama tí wọ́n ní pé ali ti di kẹfẹ́rí wọ́n ní torí kíni torí pé ali yọ̀dọ̀lá anhu òun àtàwọn sàábà kan wọ́n ní fanfa tó di ogun láàrin wọn pàápàá jùlọ wọn àti muawiya bin abi sufyan wọn àti aisha ọdọlá anha àwọn khawarij wá ní pé kí ló dé tí ali fẹ́ fi parí ìjà láàrin òun àti muawiya tó tún wá yan adájọ́ ipe ìyẹn adájọ́ yìí ó ti sọ di kẹfìrí tọ́ba tó wà wò dáadáa rí pé gbogbo àwọn ibi tí àwọn àwùjọ táwọn ọ̀dọ́ báyìí bá ti jáde tí wọ́n ń pààyàn ń pàkópa bóyá wọ́n ń dúyàn ni àbí bọ́ǹbù ni àbí wọ́n ń yìnbọn pààyàn ni àwọn òròrí kan náà ni wọ́n máa ń gbé dání bá a ní sáà ṣe ròyìn wọn gẹ́lẹ́ náà ni wọ́n máa ń rí ó yóò ṣòro kẹrí bàbá seventy eighty láàrin wọn tó lágbọ́yé ẹ̀sìn àwọn ọ̀dọ́ náà ló máa ń sábà jẹ kọ́lọ̀n bàdìgá ṣàánú wọn. wọ́n wá sọ pé inil hukmu illa lillah ní tí wọ́n sọ fún alì lélẹ̀ pé ah, ọlọ́run bá àlékẹ́lá sọ pé ìdájọ́ òun nìkan lòun ní gbogbo ẹni tó bá tó bá dájọ́ lẹ́yìn ọlọ́run bá àlékẹ́lá kẹfìrí ni. wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun ẹni tí ò bá ti fi tọ́lọ́run bá àlékẹ́lá sọ kalẹ̀ tí ò bá ti fi dájọ́ kẹfìrí ni. àwọn nǹkan ni wọ́n kó jọ tí abdullahi bin abbas fi lọ́ọ́ bá wọn ipe ẹ̀kọ́ àwọn ẹ̀rí yín jáde wọn lọ́la wọn ní ali adájọ́ ọlọ́run ọba àlekèrè lọ́ba adájọ́ adájọ́ tó yàn yìí ó ti sọ́ di mùsùlùmí kékeré ni abdullahi bin abbas ní pé ṣé ẹ̀rí àkọ́kọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbọ́n tó lọ́wọ́ bá àlejò lásán ni pé tíyàn bá ń múra tó fẹ́ ṣe hajj ìwọ tó o bá ti gbá ṣọ́ra mi wọ̀ o ò gbọ́dọ̀ tó o báyìí lè pa nǹkan ọ̀daràn ọlọ́run bá gan san suratul maida ó ní pé ya ayyuhal ladhina amanu la taqtulu sayda wa antum hurum ẹ̀yin tẹ́ ẹ bá gbá ṣọ́ra mi ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ ṣọdẹ nǹkan kan nígbà tẹ́ wà nípò ihram wọ́n máa ń kọ́tọ́lá omi nǹkan muta'ammida fàjàzá ummithlu ma qatala abdullahi ibn abbas ní pé ẹni tó bá pa irú ẹran báyìí bójú èrò ló pa wọn ọlọ́run bá nìkan ni pé kó yan adájọ́ méjì láàrin àwọn mùsùlùmí wọ́n wá wo ntí ẹran tó pa yìí ntó wọ́ọ̀tì nínú bóyá rànkúnmí ni o bóyá màálù ni o bóyá ewúrẹ́ ni o tí ó fi ṣètọ́rẹ́ àánú tó bá dé fáwọn ará ìní tó wà ní maka ó ní ẹ̀gbọ́n tó náà bàlíkà sọ kó yan adájọ́ méjì tẹ́lẹ̀ yóò bá clear tó ọlọ́run bá àlìkẹ́ sọ pé tọ́kọ àtìyàwó bá ní fàǹfà láàrin ara wọn wàyìn khiftum bẹ́ẹ̀ ní hima shikak fábọ̀ àfọwákàmà min alihi wàhákàmà min aliha ìyúrí ìdá ìsìláhà ìwà fìkìlá bẹ́ẹ̀ náà hùmà. ọlọ́run bá àlìkẹ́ sọ pé tọ́kọ àtìyàwó bá ní fàǹfà ẹ sì fẹ́ ṣe àtúnṣe hakaman ẹ̀rọ wájà dọ́kan láti ilé wọn hakaman adájọ́ kan láti ilé ti àwọn ìyàwó tí wọ́n bá fẹ́ dáadáa ọlọ́run bá àlìkẹ́ yóò jẹ́ kí wọ́n rí àtúnṣe ṣe hakam lọ́lọ́run bá nìkan pé wọ́n wọ́n ju ilé ilẹ̀ kí lẹ́lẹ́ẹ̀kejì wọ́n ní ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé ali ó lórí láyà ó bá wọn aisha lọ́lọ́lá anha ó bá wọn já ogun kò wá mẹ́rú kò kẹ́rù abdullahi abbas ni pé ṣé eléyìí náà ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní ṣé ali ṣé yóò mú ìyá yín ṣé yóò mú lẹ́rú ni tẹ́ bá ní pé bẹ́ẹ̀ ni ẹ̀dì kẹfẹ́rí torí pé lọ́wọ́n balùwẹ̀ sọ suratul ahzab pé annabiyyu awla bi mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum pé àwọn ìyàwó ànábí o ìyá ni wọ́n jẹ́ fáwọn mùsùlùmí òdodo tẹ́ ẹ bá ní pé ali lẹ́tọ̀ọ́ láti mú aisha lẹ́rú ẹ̀dì kẹfẹ́rí tẹ́ ẹ bá ní pé aisha rọ́dọ̀lá àná kì í ṣe ìyá yín ẹ̀dì bákan náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tún jábọ́ wọ́n ní kílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ali ó pa amirul minin ó parẹ́ nínú orúkọ ẹ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe agreement wọ́n fẹ́ reconcile nígbà tó ti pa orúkọ yẹn rẹ́ tí ó bá ti lè jẹ́ amirul minin olórí àwọn minin amirul mushrikin ni olórí àwọn ẹlẹ́bọ ni kàdàdàríkà sáwàlátàlá òun ṣe ìtọ́nù hù pé olórí àwọn mùsùlùkù ni abdullahi abbas náà gbé ẹjẹ́ ń sọ mọ̀ fún yín òṣìlá mọ́sálà nígbà tí òun àtàwọn ará maka tí wọ́n fẹ́ lágrímẹ́ǹt tí wọ́n nígbà agirimẹ́ǹtì yìí láàrin àwọn ará maka àti muhammadu rasulullah àwọn ará maka níbi irọ́ tó bá jẹ́ ìpè àgbà ìpè rasulullah ní ẹni àní bẹ́ẹ̀ jẹ́ ogun ó pa rasulullah rẹ ni lọ́jọ́ náà lọ́hùn ali fúnra rẹ̀ ló ń kọ agirimẹ́ǹtì yìí tó wà nípa sàlám kò mọ́kọ́ kò mọ́kà àná sàlám sọ wọ́n á lè pe pàkínì rẹ̀ alìgbè láyé mi nípa rẹ̀ ọ̀rọ̀ ìwà ní sọ́yẹ́ buhari àná bí ní gbé bolúwa sallallahu alaihi wasallam ó ní pé òun ní àná bá fi ọwọ́ rẹ̀ ó fi parẹ́ ṣé nígbà tí ó wá jẹ́ Rasulullah ṣó ti wá di Rasulu Ṣaitan ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn kàwárìjì wọ́n kó àwọn pàrọ̀pàrọ̀ tí wọ́n dì sí orí yìí wọ́n kò sílẹ̀ wọ́n wá padà pé ah, àwọn túbá ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ àwọn kan wà tó pé if you give them heaven they will ask of God àwọn ní àdìwá ló padà bá jogun tó pa wọ́n ní ìpakúpa ìjáde wọn bí ó ti pọ̀ káàkiri nísìnyí ní Pakistan èèyàn kankan jí ní àárọ̀ ọjọ́ kan yóò wá bọ́ọ̀mù yóò di mọ́ra a lọ mọ́ṣáláṣí àwa blow ẹ̀ anugbe jihad fi sabilillah shahid mina shuhada usfur mina asafir janna pé a ah, eléyìí lára àwọn tó kú sójú ọ̀nà ọba àlejòlá ni lára àwọn ẹyẹ àlùjànnà ni hadha shakiyun eléyìí wà lára àwọn tó yẹ lórí burúkú jùlọ gẹ́gẹ́ náà kò bá jẹ́ kèfèrí ni kí wọ́n mú kèfèrí ká wá dadùbílẹ̀ kí wọ́n máa dú kí wọ́n pé hadha ma qalahu islam jihad lélẹ̀ àtọmọ àtobìnrin àtàgbàlagbà wọ́n á do everybody kọ́lọ̀ balùwẹ̀ ṣàánú wa òṣìṣẹ́ sọ́nà nígbà tá a bá ti rí irú wọn anúṣà nígbà làwọn adraktuhum tó yẹ pé mo bá wọn láyé ni <clears throat> la aqtulannahum qatlal ad máa pa wọ́n run bọ́lá wọn bá lékè ọlá ṣe pa ìran adìrun láwọn àfáà kan fi ní pé al-khawarij ipa àwọn khawarij yẹn kèfèrí gan ni wọ́n gẹ́bí Imam àti asamatu Sheikh Ibn Baz rahmatullahi gẹ́bẹ̀ náà arúgbó gbé lára àwọn àmì kéékèèké tí ó mọ̀ ṣẹlẹ̀ ni pé hurudu dajjalina kadhabin kulluhum yadda'i annahu nabi pé àwọn bíi táàtì wọn jáde nínú umma yìí tí ó mọ̀ sọ pé ànábì làwọn náà lára àwọn arẹ́ntàǹpẹ̀ ní sajah obìnrin lélẹ́yìn ataglabiya tó wá láti ìran bani taglab àti musailema al-kadhab musailema tó rán lánàbí lòun náà sàjá pé rẹ̀ nínàbí yà mùsẹ́lẹ̀mà pé rẹ̀ nínàbí àméjì bá fẹ́ra wọn àwọn sàbí gbógun tì wọ́n wọ́n pa wọ́n pakúpa ogun iná máa ń pè ní ogun yamama ẹni tó pa hamza rọ́dẹ̀lá anhu wahshibnu harb òun ló pa musalima wọn ló máa ń sọ ní pé kọtàlùtù khairan nas wakadhalika kọtàlùtù sharran nas ó yẹ pé mi mo pa hamza rọ́dẹ̀lá anhu èmi náà mo pa musalima eléyìí ti ẹ̀pẹ́ lè gẹ́bẹ̀ náà rí muqtadnu ibn ubay ibn abid al-thaqafi láyé wọn tabi'in àrí harith sa'id al-kadhdhab awari ní 19th century tó kọjá lọ yìí arákùnrin kan ní pakistan mirza gulam ahmed al-qadiyani olórí àwọn ahmadiyya ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn ahmadiyya ó burú jù bá ti máa ń wò lọ tí kèfèrí yahudi àbí nasara tó bá pa ẹran tí ò sọ pé lórúkọ jésù ó kọ̀ pa ẹran wá fún wa pé ẹgbà ẹ̀tọ́ nínú ṣẹlẹ̀ islam ká wọ̀tọ̀ amúlẹ̀dínà wútul kìtàbá hìlùn lakum tí ahmadi bá pa ẹran tó sọ bísmìlá ní gbàgbà àti gbà ìwọ̀lá ní jẹrin torí pé mùtàdúnà làwọn afá pé wọn ẹni wọn tara pé ah mùsùlùmí náà ni wọn irọ́ wọn ń ṣe mùsùlùmí o èèyàn tí lágbọ́yé ọ̀rọ̀ tó ni anamisa sam ti ṣàlàyé wọn pé wọn ò pé táàtì lágbàá ńlá yìí tí wọn sọ pé ànábì ni àwọn lára àwọn àmì anamisa sam ni pé àwọn ìran méjì àwọn èèyàn kan wà tí òun ò tí rí wọ́n sì padà jáde nisinfani min alinar ìran méjì ni wọ́n àwọn kan kó mú wọ́n máa na àwọn èèyàn náà kùnà àwọn dictators despots tyrants tí wọ́n máa fìyà jẹ àwọn èèyàn wọ́n máa lù wọ́n lùkulù irú wọn ni saddam hussein kọ́nà balùjábà foríjìn so nígbà tí ó di pé ọwọ́ fẹ́ bà á eh, Saddam Hussein lọ sí court lọ́nà bá gbé kúrán ló ń kà ah, Saddam ta mọ̀ náà nì yẹn fẹ́ pa ló sọ láìla ìlàlá àṣewọ́n náà mọ́ lọ́hùn ibi tí Saddam balẹ̀ jẹ́ tó kọ́lọ́n bá àlùkà bá foríjì anusa ni pé wọn ò tí ì rí wọn ṣùgbọ́n wọn ó pọ̀ tí wọn mọ̀ jà wọn yóò mọ̀ lu àwọn èèyàn lùkulù ó tún wá nígbà wọn kan wà obìnrin làwọn o kàṣíyàtún wọn wọ aṣọ ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe wáṣọ yìí ariat ọ̀rọ̀ yìí tí ó fẹ́ takora wọn kò takora wọn bí wọ́n ṣe wáṣọ tó ìhò ni wọ́n wà amsterdam ló pé wọn ò tí ì rí wọn ṣùgbọ́n àwa ti rí wọn nísìnyí micro mini spaghetti gbogbo àti gbogbo àwọn dáadáa tí àwọn èèyàn ń wọ káàkiri ẹni yóò múra bíi búrẹ́dì ẹgbẹ́ búrẹ́dì wọ aṣọ láìlọ́ọ̀nù ṣùgbọ́n gbogbo ti rí làmọ́ rí so àwọn ọ̀nà sọ́sọ́ àmọ́ ròyìn wọn ó ní pé irú àwọn eléyìí láàyè kúlẹ̀ jẹ́nà wọn ní wọ àlùjẹ́nà wọ́n láàyè gídínárì háhà wọn ní gbóhùn àlùjẹ́nà wọ́n ìnárì háhà làyè ìjàdù fìmàsírọ̀ ti kẹ́dà wá kẹ́dà a sì mọ gbóhùn àlùjánà láti distance báyìí báyìí báyìí ṣùgbọ́n àwọn yìí wọ́n tẹ̀ ní gbóhùn àlùjánà rárá. gẹ́gẹ́ náà nínú àwọn àmì kéékèèké tí a fi dánu dúró lọ́wọ́ ní ọyìn bí àwọn àmì kéékèèké yìí òun ni kọ́bdùl ilm ìmọ̀ kúrò ní orílẹ̀ nínú sọ́ọ̀ bukhari àti muslim òṣìṣẹ́ mímọ́ sàsàm ni pé iná bẹ́ẹ̀ni yẹ́dẹ́ ìsàà àwọn àsìkò kan wà tó yẹ pé wọ́n gbé ìmọ̀ kúrò ńlẹ̀ àìmọ̀ kan wà pọ̀ nínú àdìsí míì òṣìṣẹ́ islam wé wa ní sọ́yẹ́ bukhari àti muslim bákan náà ó wá ṣàlàyé bí wọ́n ti kó mọ̀ kúrò ńlẹ̀ wọ́n gbé iná láhà láàyè kìbìdòlè ìlìmá ìntì záàmì sùdórì nas kì í ṣe pé ọlọ́run kọ̀ kó kúránì kó nígbà àwọn èèyàn kì í ṣe pé yóò kó súnà kó nígbà àwọn èèyàn láàkín bí kọ́bdìlù ọ̀làmà àwọn àfa ọmọ ọkú lẹ́yìn ọkọ̀ nǹkan hatta idha lam yubqi aliman tó bá di pé ọlọ́wọ́n bá lékè lọ́wọ́ wá ṣẹ́kù olùmọ̀kan lórílẹ̀ mọ́ ittakhadha an-nas ru'usan juhala àwọn yóò wá máa aláìmọ̀kan wọ́n wá mú wọn ní àwọn tí wọ́n mọ̀ béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ wàfàṣú ìlú wọ́n mọ̀ béèrè lọ́wọ́ wọn kí ìdájọ́ eléyìí kí ìdájọ́ eléyìí fa àwọn èèyàn nù so irú wọn tó wá pọ̀ lọ́rẹ́ Sheikh Bakar Al-Jawzi inú tíra wọn at-Ta'alum wọn ní arákùnrin kan wà gbogbo béèrè tí wọn béèrè lọ́wọ́ ẹ̀ ó ti ní ìdáhùn lẹ̀ ah, àwọn yóò wò pé ọkùnrin ń parọ́ ni àmọ́ kí wọ́n plan wọ́n á lọ ọlọ́hun gbólóhùn kan kẹ́límọ̀ kan lọ́hún tí ò ní pìlẹ̀ ní lárúbáwá kùnfùṣàr ọ̀hún alọ́ba àfà ẹjọ́ ń jẹ́ mọ́ tó ń jẹ́ kùnfùṣàr ń jẹ́ aaa èso kan ni Yemen ti máa wù tí ràkúnmí bá jẹ́ yóò ní láìláìlà irọ́ sì wá wọ ọkùnrin lẹ́rù báyìí kò mọ̀ pé wọ́n pàrọ̀ kò mọ̀ pé òun kì í ní ẹni wọ́n lẹ́kìn ẹnìkan náà tí wọ́n bá ti gbé fọ́tò àwọn àfa wá pé àwọn àfa sọ báyìí kí náà yín rí sí olùgbé kóòtù kàdáàlì èmi náà sọ tí wọ́n sọ ọlọ́run kọ́dọ̀ èmi náà takora àmì bí wọ́n ti takora wọn ló bá fi kílẹ̀ sáwọn ìpè eléyìí òpùrọ̀ ni mufti shafi eléyìí débi pé wọ́n fi jẹ mufti tí wọ́n ti wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yọ́ ni fi ekolan fi madhab shafi gba ọ̀rọ̀ méjì ló wà ní orí ọ̀rọ̀ nínú madhab shafi ah, ah, gbogbo ìṣe wọn máa ń jọ̀rọ̀ méjì méjì wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé àfi la ìṣàkún ó ní fi ekolan <laughs> fi mọ́tà fi ṣáfì pé ṣọ́lá wọn bá alẹ́gẹ́lá ń bẹ ń gbé ọ̀rọ̀ méjì wà lórí àwọn afárá ọmọdé òpùrọ́ ni wọ́n yìí àwọn afọ́ òní yapa níbi eléyìí ó mọ̀ bèrè lọ́wọ́ wọn ó sì mọ̀ múdájú ẹ̀sìn wa ó sọ àwọn èèyàn nù àwọn ó sì sọnù kọ́lọ̀ bá àdìkà kó yà wáyà wọn. nínú wọn ni ó sọ pé kò sí tó ń jẹ́ hijab nínú inú ṣẹ̀rẹ̀ Islam pé ẹni tó wọ spaghetti ẹni tó wọ jeans hijab náà ni lára àwọn àmì òpin ayé òní ẹ̀ tẹ́niyàn bá wọ́n ń sọ àwọn látàrádọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀tún máa dáwọn èèyàn tó wọ́n tó wọ́n parí pé Allahu Akbar tí mọ́ṣáláṣí àmì ọ̀gbìn náà ọ̀rọ̀ dé kọ́nà ọ̀bàdàn gáàsì ẹni tó bá máa wọ̀ kan yẹn ara máa ta inú ilé gbé ń gbọ́ lórí tẹlifíṣàn ni ara máa ní gbé ah ilé ń parọ́ fáwọn èèyàn ni àwọn èèyàn tẹ̀ ń tẹ̀lé kọ́nà ọ̀bàdàn gáàsì àánú wa ẹ wá dé àwọn alamatu anabisam ni pé ó wọlé wá bá wọn sàábé ó wá ní wọn tí wọ́n ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wọn wọ́n ní kílẹ̀ ń sọ wọ́n wá dáhùn pé à ń sọ píparẹ́ ilé ayé ni wọ́n ní bí a fakọ́l ìnáha láǹtẹ̀kùnmá hátà tọrọ kọ̀bìlá àṣà pé ilé ayé ò ní parẹ́ o àfi tẹ́ ẹ bá rí àwọn àmì mẹ́wàá yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní kà fún wọn àdùkán dùkán yìí bíi Uh, smoke àwọn sàábì kan bí abdullahi masoud wọ́n gbàgbọ́ pé léyìí ti ṣẹlẹ̀ àwọn afá kan ní pé èyí tó ṣẹlẹ̀ láyé àná sàlám yàtọ̀ fèyí tí ó ṣẹlẹ̀ ní ìgbẹ̀yìn ayé adajal arákùnrin tá à ń pè ní masih dajal tí ó pín fìtínà kaaro ilẹ̀ ayé adáàbà ẹranko kan tọ́lọ́mọba àlékè ló gbé dìde tí ó mọ báwọn èèyàn sọ̀rọ̀ tí ó sì mọ gí àwọn èèyàn jẹ pé ẹ̀yin ò mọ ọlọ́mọba àlékè ọlá ni lára tùlù shams min maghribiha ibùwọ̀ ibùwọ̀ oòrùn oòrùn ó padà yọ ń bẹ̀ lára nùzúlù isa ibn mariam ó ń gbé isa ó sọ̀kalẹ̀ lára àwọn problem tó yá níná ní a rí lára àwọn tí àyà effrontery and audacity tí àyà wọn kí débi gan pé kò isa ò padà bọ̀ mọ́ tí bá ṣe pé arípa àwọn afáàkọ náà tí wọ́n ṣe àṣìṣe àwọn náà sọ̀rọ̀ ẹ̀ ni ó yẹ kí àwọn máa lẹ̀ wọ́n ní kèfèrí ni torí pé ìpèyàn ní káfíìrì nínú sẹ̀ríà islam in tó fẹsẹ̀ rinlẹ̀ ni in táwọn àfa máa ń ṣàlàyé ni pé gbogbo májẹ̀mú gbọ́dọ̀ pé gbogbo ohun tí ó kọ́ ní ká pẹ́ nìyẹn ní kèfèrí ó sì gbọ́dọ̀ kúrò mẹ́ka tó pẹ́ ní kèfèrí ṣùgbọ́n pé wọn kì í gbẹ̀yàn kèfèrí nínú islam yẹn ò sí ń bẹ̀ kò sí tíra fíkìú kan tó mú tó gbogbo àbúwábù fíkìú tẹ̀ ní bá báàbù rí dà pàápàá jùlọ tí wọ́n bá ń sọ̀rọ̀ aljinayat alhudud waljinayat ipa ipe àwọn ìjìyà tí sẹ́rí alákalẹ̀ fáwọn tí ó bá kó mọ̀ tó fi islam lẹ̀ so ní lára ẹni pé kéèyàn in tó fẹsẹ̀ lẹ́nu sẹ́ríà kéèyàn gbára nù pé nǹkan yóò ní ṣẹlẹ̀ lára ẹni nuzul Isa ipe Isa sọ̀kalẹ̀ thabata thubutan mutawatira ìtumọ̀ thubutu mutawatira ni pé bí àwọn aya Qur'an ṣe fẹsẹ̀ rinlẹ̀ òun ni pé Isa ń padà bọ̀ bẹ́ẹ̀ ló ṣe fẹsẹ̀ rinlẹ̀ èèyàn ò gbọ́dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n aláwọn kan tó yẹ pé láti ìpìlẹ̀ ayé wọn tí wọ́n fi filẹ̀ ayé lẹ̀ lárúbá ni wọ́n ṣàǹkàṣà wọ́n ka bàlágà wọ́n ka mántìkì èsì àárọ̀ kìnnà ní tí wọ́n ka nìyẹn wọ́n wá ka lárúbá yẹn débi pé ọ̀rọ̀ ìsìn wá dàrú mọ́ ọ lọ́wọ́ wọ́n tún wá kọ́ sí pé tí sábà ń padà bọ̀ kí ló ń bọ̀ wá ṣe táwọn ní pé ó ń bọ̀ so kọ́lọ̀ mẹ́ríkà ṣàánú wa àtúwárí kan nu wọn tó ń ṣe comparative ó ní àwọn ibùdó kẹfìrì yẹn pé kí náà mọ ọmọ kankan pé wọ́n jáde kó nu ìlú wọn náà fi ń sọ tí wọ́n ń sọ yẹn òun ní píkítọ̀ bíi ti isa tí wọ́n sin sí gan báyìí so irú arákùnrin ẹ̀rẹ́ káwọn èèyàn ká ṣe tavir ká kìlọ̀ fáwọn èèyàn kí wọ́n má gbọ́ ohun tó máa ń sọmọ́ ni torí pé n tó súnmọ́ ni pé àwọn àdìsókè àwọn hamadiya òun ló ń dọ́gbọ́n gbé jáde yẹn àwọn náà gbà pé isa ti kú pé kò padà wá pé n tí ó padà dé òun náà ni mirza gulam ahmad al-kordiyani ti kọ́lẹ́ra pa ní india yẹn gẹ́bẹ̀ náà yájújú àmà àjújù àwọn ọ̀ràn kan nínú ọmọ bani adam òní yájújú àti májújù tọ́lọ́wọ́n bá lékè ọlá fi dúró kọ̀ọ̀nẹ́yìn tó fi sí wọn mọ́bì kan wọ́n ṣùgbọ́n tó bá di ìgbẹ̀yìn ayé wọn ó padà jáde hadith tó wá nínú sọ buhari ipe tí wọ́n bá kọ́ ọmọ anabi adam jọ nine hundred and ninety nine every one thousand nine hundred and ninety nine ọmọ wọn náà wọ́n ní àwọn Ya'juj àti Ma'juj àwọn ni yóò mọ make up the bulk of the nine hundred and ninety nine tí wọ́n mọ ọdún sínú iná. gẹ́bẹ̀ náà aramsalam ní pé àwọn ilẹ̀ rírì earthquake mẹ́ta kan tí ó lágbára yóò ṣẹlẹ̀ khasfun bin mashrik wa khasfun bin maghrib wa khasfun bin jaziratul arab pé ìkan ní mashrik west ìkan ṣẹlẹ̀ ní east ìkan ṣẹlẹ̀ ní west ìkan ṣẹlẹ̀ ní east ìkan ṣẹlẹ̀ ní jaziratul arab ìyẹn present day saudi arabia ẹlẹ́ẹ̀kẹwàá ó ní pé iná kò ṣẹyọ láti yemen tí ó lé àwọn èèyàn tí ó lé wọn lọ sí ibi tí a ti padà gbé wọn dìde táwọn àmì ńláńlá yìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ <clears throat> taoba kò ní lápá mọ́ láwọn àsìkò yìí ló fi jẹ́ pé ọ̀rìn ọ̀nì kíyàn ti múra kalẹ̀ káwọn nǹkan yìí tó dé ọlọ́run bá dìgbà sọ́n suratul an'am verse one fifty eight hal yanzuruna illa an tatiya almalaika aw ya'tiya rabbuka hal yanzuruna illa an ta'tiyahum malaika aw ya'tiya rabbuka aw ya'tiya ba'du ayati rabbik ṣé ẹ̀yin kèfèrí ẹ̀ ń dóde pé kọ́lọ́run bá lékè ọlá sọ̀kalẹ̀ àbí káwọn màláìka sọ̀kalẹ̀ ni àbí kí àwọn àmì tá a pè ní àmì pé ilé ayé ó parẹ́ kó sọ̀kalẹ̀ ṣé tẹ́ ń dóde lẹ́yìn ọlọ́run bá sọ pé yawma ya'ti ba'du ayati rabbik táwọn àmì bá ti bẹ̀rẹ̀ sí ní dé láyánfà onafsan ìmánu ha tó wá gbọ́ngbà tó láwọn àmì ọlọ́gbà òun wá gbàgbọ́ nísìn o kò sí dáadáa tí gbàgbọ́ yẹn fẹ́ ṣe fún yóò wọ̀nà náà ni kọ́nà bàdìkáyà wá yá ìmánu alam takun amanat min qabl aw kasabat fi imani khayra kul intadhiru inna muntadhirun tó wá gbé tẹ́ ń dóde ní ẹ̀ máa dóde àwa kó yà wá ya àwọn nǹkan yìí kọ́lọ̀ bá àríkí alákó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ tí a bá máa ń gbọ́ news dáadáa tí a gbọ́ tó ń ṣẹlẹ̀ ní Syria tí ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ náà bí ó ti ń pa àwọn èèyàn ní ìpakúpa bẹ́ẹ̀ náà ni ní Yemen bẹ́ẹ̀ náà ni ní Iraq ni àwọn èèyàn àtọmọdé kan pa wọn pakúpa lára àwọn àmì ìpínlẹ̀ yóò ń parẹ́bọ̀ náà nìyẹn ẹni yẹ́kìtìrìfìlà parẹ́ kọ́lọ́mbà àdìkẹ́lá kó bá dó ti àwọn ọmọ ìyá wa ní gbogbo ibi tí wọ́n bá wà tó bá tẹ̀jẹ́ pé àwọn náà fi ọwọ́ ara wọn fà fìtínà lórí ara wọn lórí kọ́lọ́mbà àdìkẹ́lá bá dáríjì wọn kó bá wa ṣàánú wọn kó bá wa tó àwọn olórí àwọn mùsùlùmí kó bá wa tún wọn ṣe ẹni tí ó fìyà jẹ wá kọ́lọ́mbà àdìkẹ́lá kó má yàn lórí lé wa lórí ọlá àti tóbi lágbára ẹ̀ àwọn dàjàlú náà kàdàbùn kọ́lọ́mbà àdìkẹ́lá kó yà